jésù kristi olúwa ó ní olùràpadà mi mo sì fẹ́ràn rẹ tọkàntọkàn inú mi dùn pípọ̀ pípọ̀ torí mo kúrò nínú gbogbo ọ̀nà àìníròónú ọ̀nà ẹ̀ṣẹ̀ mo fẹ́ tẹ̀lé jésù kí n sì máa ṣègbọ́ràn sí gbogbo àṣẹ rẹ yéé máa yin ọlọ́run lógo nígbà gbogbo nítorí jésù ọlọ́run ní bàbá mi wọ́n sì ń ṣètọ́jú mi dáadáa gbogbo nǹkan yóò da ọ̀dọ̀ rẹ ní á ti ẹ jẹ́ kí gbogbo wa ká papọ̀ ọpẹ́. Ọpẹ́.